ẹ èwo ni kólóbá kólóbá torí pàfẹ́ fọmọ yín òkè filẹ̀ ọ́ni ẹ̀ filẹ̀ kẹ́ wá ṣe kí ni ọkọ̀ọ̀kan ti rẹ́dí àti tatọ́ síbẹ̀. ẹ̀yin náà ti gbọ́ orin kólóbá kólóbá láti ẹnu Dr. Adéwálé ayuba orin yẹn ó dùn sórí pé tá a bá ti gbọ́ báyìí ah, ah, orí wa máa ń wú ó máa máa wá ká máa ni ká tẹ̀ máa jó ni a gbé fún Dr. Adéwálé Àyùbá ṣé ní ti jó ni àbí ká akọrin tó mọ́pọlọ wá a gbé fún Dr. Adéwálé Àyùbá akínyìn òun náà ni ètò ètò dẹ̀ ni akínyìn ẹ wo àwọn tí wọ́n kí wa kọ̀ èmi kan wá ṣe kí ni mo tún kí yín specially okay mo tún tún yín kí o <laughs> kí yín o adẹ̀kọ́ afẹ́rẹ́ yìí kọ́ ló ń ṣàánú wa òjò ń rọ̀ lọ́tún lọ́sì everywhere òjò òjò mo gbà ládùúrà wípé àsìkò òjò yìí á tù wá lára ẹ àsìkò òjò tá a dẹ̀ wá yìí náà òtútù náà tún wà ẹ jẹ́ ká máa wọ aṣọ tó máa máa bo ara wa tójò bá ti ń rọ̀ tẹ́ ẹ bá ti wà níbì kan ẹ ṣàwọ̀ra dúró síbẹ̀ ẹ ń rí oríṣiríṣi nǹkan là ń rí là ń gbọ́ bí ọ̀gbàrá òjò bó ṣe ń wọ́ oríṣiríṣi bó ṣe ń wọ́ mọ́tò tó ń wọlé tó ti pa èèyàn lọ́lọ́kan òjọ̀kan lágbára ọlọ́run kò ní jẹ́ tiwa àwọn tó tẹ̀ ti ṣẹlẹ̀ sí náà ọlọ́run á túbọ̀ máa bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere láṣẹ Èdùmàrè àsìkò òjò yìí ẹ jẹ́ ká rọra máa ṣe ẹ má máa gbàgbé ọ̀mbrẹ́là yín sílé ẹ máa mú dání kò síbi tójò ti lè ká wa mọ́ ẹ wò ẹ dẹ̀ ká máa dẹ́k fún àti máa da ìdọ̀tí sọ́nà torí tẹ́ bá ti da ìdọ̀tí sí gbogbo ọ̀nà tí ìdọ̀tí bá ti pọ̀ jù nílé òun ló máa ń jẹ́ kí gbogbo àwọn omi yẹn máa dárugún lọ́ máa sọ pé òkè omi ti dárugún síbì kan tómi bá dẹ̀ dárugún oríṣiríṣi nǹkan náà ló máa ń ṣẹ̀ wá lórí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wáyé lórí ọ̀rọ̀ òjò ọ̀gbàrá oríṣiríṣi arákùnrin kan ni wọ́n ká o <laughs> ẹ fi pé kí ló ṣẹlẹ̀ òkè ó ṣáà lọ àwọn ìyàwó ẹ̀ ṣáà lọ ka mọ́ ibì kan ní ibùsùn arábìnrin kó bọ̀ wọ́n pé ah ah ìyẹn ẹ̀wọ̀ náà kí ló ṣẹlẹ̀ lọ́ba pariwo àìwọ̀ ah, babalágbájá ó mà ti ń cheat ó ti ń ṣe gbọ́ ti ń ṣà ọ́ ọkọ bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ bóyá jọ má bínú ẹ bá ń bẹ̀ ókè ṣó gbọ́ fẹ́ dé ibi tá a ti kẹ́ ẹ̀yìn ni <laughs> àbọ̀ fògùn fẹ́ ẹni kí ni bá lè sọ ọlọ́gbàrá òjò ló gbóhùn débẹ̀ <laughs> ọlọ́gbàrá òjò ló gbóhùn délé àlè níyàwó fi ka kọ́lọ̀ máa ṣàánú wa kọ́lọ̀ má jẹ́ kó gbára òjò kó gbé wa débi tá a nífẹ̀ẹ́ ọgbàrá òjò kò ní gbé mi lọ kò dẹ̀ ní gbé ìwọ náà lọ. ẹ wo request pọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan kí n máa mú lọ láti ọ̀dọ̀ Rẹ̀mílẹ́kún Rẹ̀mílẹ́kún jáde ó kí wa in fact ìgbà tí mo ti rí message ọ̀ ó melt heart mi pé ah ah Rẹ̀mílẹ́kún alpha kí ló ń ṣẹlẹ̀ èmi kò gẹ̀ẹ́tọ́ Rẹ̀mílẹ́kún sọ wípé ah òun nífẹ̀ẹ́ mi o òun nífẹ̀ẹ́ ètò Akíìyín òun nífẹ̀ẹ́ bí mo ṣe máa ń sọ̀rọ̀ in fact òun nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ètò tí mo ṣe tí mo fi sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní mouth odor nǹkan tá a lè máa fi treat ẹ̀ Rẹ̀mílẹ́kún ò ṣe èmi náà kí ẹ specially mo kí ẹ ẹ ṣe wípé ẹ ń wo Orísun ẹ dẹ̀ ń wo ètò Àkìíyín. Dámilọ́lá Àjọṣe òun náà sọ wípé Àyìnkẹ́ Dayọ̀ Kújọ́rẹ̀ pírẹ́sẹ́ńtà wa tó ṣọ́. <laughs> látòrí facebook Ojo TV mo dúpẹ́ ẹ ṣé ẹ ṣé ó máa ma ṣọ́ọ̀kì gbogbo àná ni mo dúpẹ́ owó ìfẹ́ yẹn ti pọ̀ jù mo dúpẹ́ ìfẹ́ tẹ́ sí wa látòrí ig kore vibes ó ní wípé àyìnkẹ́ mo nífẹ̀ẹ́ bó ṣe máa ń ṣeré lórí Orísun ìfẹ́ yìí náà ni ẹ ti fi fẹ́ pa mí <laughs> ẹ wò mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ torí náà mo ṣe wà mí bá àà tó bá sí yín ta lèmi tẹ́ bá sọ pé òkè ẹ̀ wá kí yín kí ni mo fẹ́ wá máa ṣe mo dúpẹ́ gbogbo ìfẹ́ tẹ́ ní kore vibes láti ig mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ọlọ́run á máa bùkún yín. Abíọ́lá Àjàdì wọ́n sọ wípé láti Ṣókótó Àyìnkẹ́ àwọn olólùfẹ́ yín à ń gbádùn yín ọlọ́run á máa fún yín ṣe wípé kí n dẹ̀ bá wọn play hi látọwọ́ Adékúnlé Gold ẹ wo máa play ẹ̀dá kún fún yín ẹ máa gbọ́ àìpàlẹ́ ni ẹ ṣàjókòó kẹ́ bá wa fìdílé nǹkan kí tí wọ́n máa mú lọ lórí sí gbogbo request bí mo ṣe ń tẹ̀síwájú Dámilọ́lá náà sọ wípé ká bóun play lady by Rema ó ti já sí pé orin méjì ló ti dúró báyìí èèyàn kan ti mú high láti ọwọ́ Adékúnlé Dámilọ́lá náà dẹ̀ ti mú lady láti ọwọ́ Rema Ahmed náà sọ wípé àwọn nífẹ̀ẹ́ sí akínyìn ká play Zinoliski loving you Ahmed láti Ọ̀ṣun adúpẹ́ adúpẹ́ pé ẹ̀ ń wo ètò akínyìn Dámilọ́lá láti Gombe ó yá mo kí Dámilọ́lá in fact mo rántí gbogbo mẹ́sẹ́gì tí Dámilọ́lá send wọ́n nípa àwọn nífẹ̀ẹ́ akínyín lọ́pọ̀lọpọ̀ àwọn nífẹ̀ẹ́ bí mo ṣe máa ń sọ̀rọ̀ gbogbo kan làwọn nífẹ̀ẹ́ sí ń pa mi ẹ wo mo dúpẹ́ ẹ kú ìfẹ́ Ọlọ́run náà máa nífẹ̀ẹ́ yín so Dámilọ́lá sọ wípé ká bá wọn play orin overdose láti ọwọ́ àwọn Mavins yes overdose láti ọwọ́ àwọn mavins mo ti mú adé àwọn àwọn kan ti request fún adékúnlé i wọ́n ti request fún lady látọwọ́ rema wọ́n ti request fún loving you láti ọwọ́ zinoliski dámilọ́lá láti gombe náà tún wá béèrè orin overdose láti ọwọ́ àwọn Mavin sórí yẹn ti di mẹ́rin so back to back òun ni mo máa play fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àmọ́ mo fẹ́ rí dájú pé gbogbo àwọn kíkí tó wà lẹ́yìn ẹ jẹ́ kí n kí n tán tí bá ti wá kí wọn tó gbogbo àwọn tó sọ pé ká kí ẹ máa lọ máa gbá àwọn orin yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan ó kẹ́kẹ́ tún máa mú lọ àánú olúwapọ̀ two four seven láti IG wọ́n sọ wípé kí n kí ọláníyọ̀ dámilọ́lá àti olúwatósìn ọláníyọ̀ torí pé wọ́n ń ṣe wedding anniversary àsùnwọ̀n ah, èṣù oníyàyín lágbára elédùmarè. àánú olúwa pọ̀ láti IG wọ́n ní wípé kí n kí olúwatósìn àti dámilọ́lá ọláníyàn wípé wọ́n kú wedding anniversary wọn ẹ kú wedding anniversary o àti IG ni wọ́n sọ pé ká ti kí yín àánú olúwapọ̀ two four seven láti orí ig wọ́n sọ wípé kí n kí ọláníyàn ọlámídé àti olúwatósìn ọlámídé wípé wọ́n kú wedding anniversary ok èmi náà wá ń bá àánú olúwapọ̀ two four seven kí àwọn tí wọ́n sọ wípé ká kí wípé wọ́n kú wedding anniversary ẹ̀jọ́ lágbára ọlọ́run èṣù níyà yìí ẹ máa ṣọ̀lẹ ẹ máa ṣe ọ̀rẹ́ ara yín ẹ máa ṣe kalẹ̀ ni ẹ máa lora yín gbogbogbogbogbò láṣẹ Èdùmàrè ẹ wọ request pọ pọ̀ àmọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ gbogbo orin mẹ́rin tí àwọn olólùfẹ́ akínyìn tí wọ́n ti sọ pé kí n play fún àwọn àti n bá play ẹ̀ṣẹ̀ ni wọ́n máa bínú sí mi ẹ wò mí ìdẹ́fẹ́ káwọn tèmi lọ bínú ẹ jẹ́ ká lọ gbọ́ gbogbo orin yẹn hi látọwọ́ adékúnlé lady látọwọ́ rema zinoleski loving you àti overdose láti ọwọ́ àwọn mavis ètò akínyìn ó sì tẹ̀síwájú mo ń padà bọ̀. a kí yín o. mo lérò gbádùn gbogbo orin tí mo play fún gbogbo àwọn olólùfẹ́ mi àwọn olólùfẹ́ mi ni wọ́n béèrè fáwọn orin yẹn ó dẹ̀ ti di dandan kí n play ẹ̀ fún wọn mo lérò pé mo ti múnú yín dùn. <laughs> ẹ wo ẹ ṣáà máa send gbogbo orin tẹ́ ẹ tún fẹ́ kí n play ẹ máa send ẹ̀ sí mi èmi máa play ẹ̀ fún yín gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ kí n kí lọ́tún lọ́sì ẹ fi ránṣẹ́ sí mi máa kí wọn ṣé wedding anniversary ni ṣé birthday ni ṣé orin ni ẹ wo ẹ máa send ẹ̀ máa máa ṣe kí ni màá máa plé ẹ̀ fún yín màá dẹ̀ máa kí àwọn èèyàn fún yín àwọn tó ti rí ti ni tó fẹ́ communicate pẹ̀lú wọn tó fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé o sì ní wọn lọ́kàn wo kí ni iṣẹ́ mi ń bíbà ẹ̀ lọ sí gbogbo orí social media platform wa pátápátá at Orisun Orisun TV lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook tó bá wá jẹ́ pé o fẹ́ sẹ́ndẹ̀ sí personally ni tá a lọ sórí Twitter at Tosin Kujere on IG at Ayinke Dayo Kujere lórí Facebook live page mi fún gbogbo messages ẹ ránṣẹ́ Ayinke Dayo Kujere náà ni abala táwa yìí abala tá a máa kí gbogbo àwọn tá a bí nínú oṣù July <laughs> òun náà ni a tún wá wa kàn sí i mo wá ń fi àǹfààní yìí kí gbogbo ẹ̀yin tá a bí nínú oṣù yìí specially ó ti yẹn owó mi ìyẹ̀yàn kankan lẹ̀ pátápátá torí ẹ̀ náà mo ṣe sọ pé ẹ máa forúkọ yín ránṣẹ́ sí mi tó bá ti mọ̀ pé oṣù tá a ni mo ti ń ṣe ètò akíyín máa forúkọ ránṣẹ́ sí mi mo máa kí ẹ akíníṣẹ́ mi òun ṣọjọ́ òbí ni màá kí ẹ òun ṣe pé o tẹ wá ṣàṣeyọrí gan ní skul ni àròríire kan náà nìyẹn jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ṣàṣeyọrí send ẹ̀ sí mi màá bẹ́ẹ̀ polongo ẹ̀ ayé náà wọ́n á tún ṣe kí ni wọ́n tún greet ẹ̀ especially mo kí gbogbo ẹyọ ọmọ tá a bí nínú oṣù yìí pátápátápátá ẹ mo tún wáá fi àkókò yìí mo ń kí Dayọ̀ Amusa torí pé inú oṣù yìí náà ni àbí Dayọ̀ Amusa ah Dayọ̀ Amusa èèyàn yìí èèyàn rẹ tí bá máa jí lórí fóònù mi láàárọ̀ báyìí tí bá máa rí notification lórí Twitter nínú ẹ̀ mo kàn máa rí ẹ send account number yìí kò ń ṣe sẹ́mi o kẹ́lẹ̀ mọ́ bí Dayọ̀ Amusa ṣe máa ń ṣe àwọn rere rere yẹn tó gbogbo àwọn olólùfẹ́ wọn gbogbo àwọn aláìní Dayọ̀ Amusa ṣe kìíní ókè ẹ fà ká nọ́mbà ránṣẹ́ màá fún ẹlẹ́lẹ̀ màá fún ẹlẹ́lẹ̀ lọ fi ṣe gbá lọ fi ṣàwo ó wá tó kémi kí Dayọ̀ Amusa pé ah ah Dayọ̀ Amusa gan wọn kẹrẹ wọn tún pa ìkẹ́ ó yá mo nífẹ̀ẹ́ ó yá mo nífẹ̀ẹ́ bó ṣe máa ń ṣe àyùmọ̀ yòówó Dayọ̀ Amusa ti mọ̀ sí lá akí <laughs> Dayọ̀ Amusa wọ́n ṣọjọ́ bí nínú ọdún yìí lágbára Ọlọ́run ẹ̀mí yín á ṣe púpọ̀ nínú owó nínú ọlá nínú àìkú baálé ọrọ̀ mo tún wá kí Jayé Kútì màmá dáadáa ìyá tó fẹ́ gbà ìyá yẹn ọmọ adọ́kù ni ayọ̀ ń dọ́kù ni wọ́n torí pé ah ah ẹ máa rí Jayé Kútì báyẹn wò pé àkí ah, ló ṣẹlẹ̀ gangan ṣé ìyá yóò fẹ́ dàgbà ni ṣé ti structure ni ṣé ti gbogbo nǹkan tọ́lọ́run fún wọn ni a kí Jayé Kútì torí pé nínú oṣù yìí náà ni a bí Jayé Kútì a kí yín ẹ̀mí á gùn nínú owó nínú ọlá nínú àlàáfíà mo dẹ̀ tún wá kí Wizkid ok bàbá láwọn Wizkid náà nínú oṣù yìí náà ni àbí Wizkid a kí Wizkid náà kú ayẹyẹ ọjọ́ ìbí lágbára ọlọ́run ẹ̀mí tó wá ṣe iye ọdún tẹ pé torí mi ò mọ̀ <laughs> mi ì mọ̀ ẹ̀mí tó ṣe iye ọdún tẹ pé a ṣe púpọ̀ a ṣe hundred a ṣe one fifty tó bá ti pé two hundred ẹ ṣọ́kú <laughs> kò sẹ́ṣẹ̀ náà ẹ ṣọ́kú tẹ́ bá ti wọ two hundred kò sí kíni kò sí ẹ̀ṣẹ̀ náà rárá rárá ẹ má gbàgbé àwọn ìlúmọ̀ọ́ká ní kọ̀ọ̀kan ni mo fẹ́ máa kí pé wọ́n kú ọjọ́bí gbogbo ẹ̀yin tẹ̀ ìṣọjọ́bí yín pátápátá ẹ ń ṣe lẹ́ni tí mo ń sọ̀rọ̀ yẹn ni ẹ máa ṣe lọ́la ni ẹ máa ṣe lọ́túnla ni nínú oṣù yìí gangan pátápátápátá gbogbo yín náà mo kí ẹ wo mi ìyọ̀ kọ́kọ́ lẹ́ni gbogbo yín lẹ́ special sí mi ẹ ṣe pàtàkì lọ́lọ́kọ̀ ẹ ṣ ti pàtàkì ló ń kọ àyà mi. ókè <laughs> gbogbo ẹ̀yin tèmi lé ẹ ká lọ gbọ́ mo ṣoríire láti ọwọ́ Dayọ̀ Amusa tá a bá máa padà dé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú akínyìn o ètò akínyìn ó sì ń tẹ̀síwájú mo ṣoríire láti ọwọ́ Dayọ̀ Amusa òun lẹ́sẹ̀ gbọ́tọ̀ èmi náà ṣoríire ń bi torí kọ́ má sọ pé áá ah, ah, ìgbà tí wọ́n ń sọ ìgbà tí wọ́n kọ́ lórin ibo làyínkẹ́ gbé ẹnu ẹ̀ sí ìwọ náà má sọ tẹ torí pé àmọ́ ìgbà tí áńgẹ́lì kọjá mo ṣoríire o ìwọ náà sọ tiẹ̀ sọ tiẹ̀ sọ wípé wọn náà ṣoríire bálẹ̀lẹ̀ ẹ̀yin ilẹ̀ wò mí sọ pé àwọn ọmọ ẹ ṣoríire ìyàwó ẹ̀yin ilẹ̀ wò mí sọ pé gbogbo ẹbí ẹ ṣoríire torí pé a pè mọ́ra ẹni báyìí òun là ń pe tèmi dire níwọ̀n ìgbà tí wọ́n bá dẹ̀ ti tẹnu sọ nǹkan tó da sí rẹ̀ jọ́ èyí tó bá dẹ̀ wọ̀n ta kọ́ máa sọ orí wọn ló máa ṣe kí ni orí wọn ló máa lọ lọ́nà ọba kí wọ́n máa mú lọ ní mẹ́lọmẹ́lọ ní ti lifestyle tip tí mo ní fún yín ẹ fẹ́ mọ̀ ọ́ ṣe rí nǹkan tí mo fẹ́ sọ yìí nǹkan tó ẹ wò gbogbo wa pátápátá la máa ń ṣe kò yọ mí sílẹ̀ kò yọwọ́ náà sílẹ̀ àmọ́ òkè àmọ́ yẹn gangan òun ni mo fẹ́ tú fún yín torí pé mi sọ pé nǹkan mo ní ó burú jù kéèyàn máa romú o <laughs> gbogbo ala máa romú àbí yes kò yọ ẹ lẹ̀ kò yọ mí lẹ̀ kò sẹ́ni tí ò ń romú gbogbo apátápátápátá la máa romú àmọ́ mi sọ pé ká máa romú ò dáa o kéèyàn máa romú kò sí nǹkan tó ń ṣe fára ó ti yé yín àmọ́ ó wá láwọn àkókò kan àwọn ibi kan àwọn nǹkan tó máa ń fà tá a bá ń romú bí mo ṣe sọ kò sẹ́sẹ̀ nu ka romú kò sẹ́ni tó ní romú tèbí tídọ̀tí wà tèbí dọ̀tí wà mú wa la ṣe ń yọ tídọ̀tí bá wà nù ah, wà ó pé ókè wà nù àwọn èèyàn máa ń romú pọ̀ ó máa ń pọ̀ jù àmọ́ ibi tá a ti wá máa ń ṣe àwọn kinní yẹn òun ni kẹjẹ ká máa bù nǹkan tẹ́mi ò nífẹ̀ẹ́ sí nìyẹn o lè bọ́ sí kọ́nà yàrá ẹ̀ pé òkè ó fẹ́ romú ìmú ẹ̀rọ kí ló máa ń fa kéèyàn ti ẹ̀rọ mú ganan gẹ́gẹ́ bí mo ṣe sọ ìdọ̀tí ló máa ń wà nínú mú ẹlòmíì kẹ̀dẹ̀ kò sí dọ̀tí nínú mú ẹ̀ ó ti mú ọ lára kó máa romú ni ó ti ìwà ẹ̀ ti wọ́ lẹ́wù kó máa kó wá mọ́ bí kò mọ́ bí kan ni pé mi ò kò kò dá kí n romú bíbà ẹ̀ ẹjọ́ àtọmọdé àtàgbà ọjọ́ òní mo ń jáde mo kàn wà nínú mọ́tò tẹ bá rẹ̀ nìyẹn ṣẹ́rí ó romú láti ibi tá a ti kúrò àti bus stop tá a ti kúrò yẹn ó romú inú máa ń bí mi ah, ah, àmì òpá àgbàlagbà lẹ́nu yìí ó ṣe mí kò kíkọ kíkọ ọba ẹ wá excuse sir excuse me sir dadi ìtalẹ̀wà náà ẹ compose náà àà ah, kí ló ṣẹlẹ̀ lè máa ronú báyìí láti bí ìdè ẹni tí mò ń sọ yìí ó ro ònìkù ti ẹ̀ kí ẹ̀ ó bá ti bọ́tẹ̀ ṣe tọ́ ọ̀bọ̀ lọ́rùn jù. <laughs> wọ́n ní tọ́ọ̀mù lọ́jọ́ ìdìlọ títa wọ́n ní tọ́ọ̀mù ah, mọ́ ọ̀rọ̀ títí tí kí ọmọ kí ni yìí gbogbo ara máa ń ṣe o ṣùgbọ́n tó bá ti di kí àárọ̀ máa ń mọ ibi tá a ti máa máa ṣàwọn kínní ó burú jáì ó burú jáì àti pé kàdé máa ronú gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sí nǹkan tó burú nu kà ronú àbí ṣèbí dọ̀tí wà nú ẹ̀ ni la ṣe ń ro àbí la ṣe ń yọ̀ dọ̀tí <laughs> síta àmọ́ ẹ jẹ́ ká ara máa ṣe tẹ́ bá máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ máa lo handkerchief àbí kẹ́ ẹ mú tíṣù kẹ́ ẹ máa fi pick note ní báwọn olóyìnbó ṣe máa ń sọ wá ló ń pick note òun romú ló ń jẹ́ bẹ́ẹ̀ torí tó bá lọ tíṣù àbó lọ́ńkàṣì tó fi ń ro imú ẹ̀ àwọn èèyàn onírò pé oh, o àròkò ni ẹ o tó bá ti pé o ti ń tọ ọ̀bọ̀ ah, o ti ń tọ ọ̀bọ̀ mú ah, níta o wà á mọ ibi tó ti lè romú ẹni bu ẹni o lè romú <laughs> látàárọ̀ ṣùlẹ̀ ẹjọ́ nítorí ọlọ́mí sọ pé kò dáa kéèyàn máa romú o àmọ́ kò dáa kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa romú níta gbangba kẹ́ ẹ máa ronú in public àwọn public places tó jẹ́ pé àwọn èrò pọ̀ ń bẹ̀ kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa ronú tó bá mọ̀ kó fẹ́ ronú ẹ̀ mú tíjú ẹ̀ dání mankachif ẹ̀ dání fi sọ́wọ́ dẹ̀ fi kó gbogbo ìdọ̀tí tó bá wà ń bẹ̀ kó o kó kúrò kó dẹ̀ ọ̀rá fi mú yẹn lẹ̀ lálàáfíà ṣé o tún wá fẹ́ gbọ́ lórí pààrọ̀ ohun ìtọ́wọ́ ẹ bá dọ̀tí ṣé o ń gbọ́ tọ́wọ́ ẹ bá lè wọ́ tó ti jáde jáde tó yẹ pé o ti kéèyàn ẹ ti ṣe ẹ ti ẹ ti ẹ ti bọ ọ̀ra yín lọ́wọ́ o ti gbé bag ọ̀kadà tó mú o ti fọwọ́ sí sí tọ̀kadà kẹ̀kẹ́ tó wọ̀ o ti fọwọ́ sí ọ́fíìsì tẹ wà lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ atani bóyá ẹ lọ sọ́dẹ̀ ẹ lọ ṣe oríṣiríṣi ọmọ yẹn àṣà ti bá wọ̀nà tuntun kó o tó rántí wípé o fẹ́ ti ọwọ́ bo imú ro imú ẹ̀ ẹ̀ fọwọ́ yín ẹ rí dájú wípé èkánná ọwọ́ yín gbogbo wọn yín pátápátá ẹ rí dájú pé ẹ fọ ohun ọkẹ tó tọwọ́ bọ̀mú torí tẹ́ ẹ bá tọwọ́ bọ̀mú pẹ̀lú ọwọ́ tó dọ̀tí gbogbo bacteria ó tún máa kó bára ni o máa kó bá ara o máa kó bá imú ẹ kàn tó rẹ bá dọ̀tí tó bá ti bọ mú wàhálà ni o ọlọ́run má jẹ́ kó fi ọwọ́ ara ẹ kó o fi ṣera ẹ ẹ má má jẹ́ ká máa ronú níta èyí tó bá ti mọ́ lára láti ilé tẹ́ ẹ bá ti déta ẹ máa compose èmi fúnra mo jẹ́ ẹ wò mo ètí kéèyàn wá lẹ́gbẹ̀ẹ́ mi kó máa romú o mi ì sọ pé mi ò kí ń romú mo máa ń romú <laughs> mi ì ní mi ò kí ń romú mo máa ń romú àmọ́ fákọ́sì náà òun ṣàrò oko òun ah, ṣàrò oko ṣàà lọ skul mankachif mú tíṣù àbí gbogbo nǹkan kí nǹkan tó bá wẹ̀ tó yẹ kó fẹ́ tó mọ̀ kó lè fi sí ìka ọwọ́ ẹ̀ láti fi kó dọ̀tí mú ẹ jáde fi sí kó fi kó fi ṣe kinní àbí ìdọ̀tí tó fẹ́ yọ̀ǹbẹ̀ àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ wọn nídọ̀tí gẹ́gẹ́ bí mo ṣe tó ọkọ̀ ti wà addicted sí kan máa ro ìwà yín ò desktop ẹ̀ ẹ má tún kó nǹkan tí ò dáa ẹ má kó sára yín ẹ̀yin òbí ẹ dẹ̀ máa kọ́ àwọn ọmọ yín náà kò yọ ọmọdé sílẹ̀ ọmọ yín lọ school ni ẹ rí pé ó ti ní kàtà ẹ fi handkerchief sọ sínú báàgì ẹ ẹ fi tíjú sí bébì tó o bá fẹ́ fún mú àbò fẹ́ nu mú ẹ fi handkerchief ṣe kí ni fi ibomú ẹ àbí kó fi hankachi àbí kó fi tíṣù kó fi kó gbogbo ìdọ̀tí mú síta kó dá kẹ́ ẹ máa fi ọwọ́ tó dọ̀tí romú tẹ́bàdé ẹ máa ṣe ń kọ́nà yàrá yín ṣá bóyá o wà kò wá lè mú ẹ lára bóyá kò máa mú tíṣù àbí kò mú hankachi dání máa ṣe kọ́nà yàrá ẹ téèyàn ò tí ì rí ẹ <laughs> ọ̀lẹ́mí àtẹ̀fọ́ ọ̀rọ̀ mú wá tún fi sẹ́ <laughs> ọ̀rọ̀ ọ̀rọ̀ ọwọ́ tó bá fi rówó wá tún fi sẹ́nu kò dáa nǹkan tí ò dáa ò dáa kò lórúkọ méjì kò dáa náà ni ẹ máa jẹ́ ká máa mọ bá ṣe máa máa wùwà láwùjọ ẹ máa jẹ́ ká máa mọ bá ṣe máa máa ṣe ká máa máa jẹ́ kọ́mọlà kejì wa máa wò pé à ń bo lọ́tẹ̀ tí mélè wa ká máa ṣe kan tó máa fẹ́ máa máa rí tètè èèyàn. Hmm? ẹ jẹ́ ká máa mú handkerchief dání ẹ jẹ́ ká máa mú tíjú dání ẹ jẹ́ ká máa fi fún imú wa ókè afẹ́ fún kàtá náà ni ẹ fi handkerchief ẹ fi bomú ẹ fún ẹ fún síta ẹ sọ́nù tẹ́bàdà wàá rí pé ẹ ti romú náà bẹ́ẹ̀ yẹn ẹ tún mẹ́sàn pé bẹ́ẹ̀ ṣe romú yín tán ẹ fọwọ́ torí tó bá romú tó bá kàn fọwọ́ yẹn síbẹ̀ bóyá ilé ló dé àbódé o fẹ́ jẹun bí kankan ni ọwọ́ yẹn náà ló tún máa tì bóyá bọnú àbámàlà ẹ àbí pound yàmù ẹ àbí sẹ̀mú ẹ tó fẹ́ jẹ tó bá tẹ̀ wá jẹ́ pé rice òkè ó máa lo ṣíbí àbí tó bá fẹ́ mú ẹran kọ́ ọwọ́ yẹn náà ló máa fi gbé ẹ jẹ́ ká má ẹ wò ó imú ríro mi ní kò dáa àmọ́ níta ní gbàgede ẹ má máa jẹ́ ká máa ṣe nǹkan tó burú ni nǹkan tó burú ni ẹ dẹ̀ máa rí dájú pé kẹ́ ẹ tó ronú yín o ẹ pankachip àti tírù ẹ mú dání kẹ́ ẹ fi ṣe ẹ fẹ́ wúkọ́ ni ẹ fẹ́ sin ni ẹwẹ́ máa bẹ́ ṣe máa ẹlòmíì ó máa jókòó ti máa kọ́ lọ <laughs> kò tiẹ̀ níwò kò níwò pé ó wà lẹ́gbẹ̀ẹ́ ah! kí ẹ máa èmi ó máa ń bí èmi nínú ṣó dàda máa sọ fẹ́ gbàdàgbà ẹskísà ẹ̀dẹ̀ bu ẹnu ẹskísà ẹ ṣe gbá ẹskísà ẹ ṣàwo ẹ fẹ́ wú kọ́ńtà ni ẹ máa fọwọ́ bẹnu ẹ fẹ́ sí ni ẹ fọwọ́ bẹnu torí òun mọ̀ọ́kọ́ tó ń sọ síta kó má lọ kó ran àwọn tó kú ẹ tábà wà ń sọ ẹ̀jẹ̀ kàmá ẹ jẹ́ ká máa kọ̀m̀pútà <laughs> káwọn èèyàn máa rẹ̀ pé ah, ará oko ni bọ̀bọ́ yìí mẹ́n ará oko ni bèbí yìí mẹ́n ará oko ni sìtá yẹn mẹ́n ó ti yé yín ẹ jẹ́ ká máa ṣe kíni ẹ jẹ́ ká máa bá ṣe máa ṣe tó bá ṣe gbé rẹ̀ lọ́ ṣe máa gbé ẹ̀ ah, kó o ti wọ aṣọ tó fáìn bọ̀bọ̀ kó ti di pabí káṣù kọ́lé kó wá bọ́ síta pẹ̀lú gbogbo dìndìndín ẹ kó lọ tọwọ́ bọmú láàrin àwùjọ lọ́rùn báwo ah! pé kí ló ń ṣe bọ̀bọ̀ ìkẹ́ àbí títí tó ti tó ti múra tán bó ṣe tó wọ̀ ó fẹ́ gùn dé ìsàlẹ̀ ẹsẹ̀ kó wá fi romúromú kínkínní yẹn kó wá fi bàjẹ́ kó lọ tọwọ́ bọmú láwùjọ lomi bàjẹ́ kìíní yẹn mítìn ló máa wà wọ́n máa ṣe mítìn báyìí wàá tó gbogbo ọwọ́ bọ̀ <laughs> ọmọ lo tissue lo handkerchief kò dá kéèyàn máa ronú ní gbàgede ní public is not a good thing okay very good ẹ ṣe gbogbo ẹ̀yin ti tèmi nílé akínyín lẹ́tọ̀ ètò lákínyín ẹ jẹ́ ká wá lọ́jọ́ sí jóró láti ọwọ́ wíṣkì tá a bá máa padà dé màá máa sọ bye bye lórí ètò akínyín akínyín o jóró jóró jóró jóró jóró ee eh, jóró jóró ẹ̀rọ eh, ọmọ ẹ̀mọ́ ṣọ́ra èmi ẹ má fọ́ ọmọ mọ́ jò mo nífẹ̀ẹ́ ọmọ mi ẹ̀kọ́ ṣọ́ra ń gé gbogbo bá nìyẹn ó ti ẹ̀yìn jóró jọrọ ee eh, jọrọ ee eh, ee eh, ee ee gbogbo ẹ tẹ̀mí lẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ akínyìn a nírí jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí àmọ́ kí n tó máa lọ ẹ́ kí n tó máa lọ ẹ má gbàgbé ẹ fi gbogbo orin tẹ nífẹ̀ẹ́ sí tẹ ẹ fẹ́ kí n play lórí ètò akínyìn ẹ fi ránṣẹ́ sí mi ẹ fẹ́ jẹ́ kí n kí gbogbo àwọn olólùfẹ́ yín tẹ ti rí tipẹ́ tẹ́ẹ̀tì ẹ̀ gbúrò wọn ẹ jẹ́ kí n mọ orúkọ wọn kẹ́ sọ pé lágbájá o ló ní kí n máa kí lágbájá o bí mo ṣe máa sọ fún yín nìyẹn ẹ sẹ́ndì orúkọ wọn sí mi èmi máa bá yín kí wọn bẹ́ẹ̀dẹ̀ shout out ni ò ń ṣọjọ́ bí ni o fẹ́ kí n kí ẹ especially lórí ètò akínyìn kí ni mo gbà kí ni iṣẹ́ mi mo máa kí yín dápẹ́ sínú yín gan máa dùn ni ẹ fẹ́ kí àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ẹ lọ sí gbogbo orí social media platform wa pátápátá lórí Twitter at Orisun TV kẹ́tùmá ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí Facebook at Orisun TV ẹ láì page wa lórí instagram at orisun tv ẹ tẹ̀lé wa tó bá jẹ́ pé mi náà lẹ wá fẹ́ bá sọ̀rọ̀ personally ẹ fẹ́ sẹ́yìn gbogbo àwọn music video request ní ẹ fẹ́ kíyàn ni mo ti sọ fún yín ẹ wo iṣẹ́ tí mo gbà nìyẹn torí mo ṣe wà ń bí àwọn ọ̀rẹ́ yín tẹ́tí rí ti pé ẹ fẹ́ kí wọn kó àtijọ́ wọ́n ṣọjọ́ bí ni wọ́n ṣèkómọ ni à nǹkan ayọ̀ ẹ̀ ń sílé ni ẹ dárúkọ wọn ẹ sẹ́ǹdì ẹ̀ mi èmi Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ mo máa bá yín kí wọn ẹ lọ sórí Twitter at Tosin Kujore orí IG at Ayinke Dayọ̀ Kujore lórí Facebook ẹ like page mi at Ayinke Dayọ̀ Kujore kí ẹ wá fi sí ẹ kí mi máa dárúkọ ẹ̀yọ́ púpọ̀ àwọn tí mo ti dárúkọ wọn sí inú wọn dùn ṣé o máa jealous <laughs> ok ah, ike ó dárúkọ ìwọ náà fi fi text messages ránṣẹ́ kí wa ká ṣe kí ni tá a bá yín dà gọ̀rọ̀rọ̀rọ̀ má dà tororororo má dà sí orí amóhùnmáwò fún gbogbo ẹ̀yin tí wà nílé ẹ wo arìnrìn báyìí lọ ilé ti yá náà nìyẹn kí lè má lé mi kọ́nà máa ná mi lágbára ọlọ́run ayọ̀ àti ìdùnnú tí mo fi wá sí ìbà ilé ni òun náà mo tún máa fi pàdé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ká wá máa ṣe lọ pẹ̀lú orin ijó lábalábalábalábà òkè láti ọwọ́ crayon òun ni mo fẹ́ fún gbogbo ẹni tèmi kẹ́kọ̀ọ́ lọ ṣe gbádùn kẹ́ lọ jó lẹ́ni inú mi dùn torí pé ẹ tún rí pé mo tún ti change ilé ni ẹ tún máa wọlé akínyín yéèyéèyé ẹ̀rí kẹ́lẹ́ tún rẹwà jù a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọpọlọ tí wọ́n tẹ̀ máa jókòó tó máa pé ókè nǹkan tí mo tún fẹ́ lélẹ̀ lágbára ọlọ́run ibi tí gíwá iléeṣẹ́ wa tí wọ́n ti ń rówó fi ṣe gbogbo àwọn ṣẹ́rì bíbí fún wa ah, ah, ah, nígbà tí àfin mi ò bá fine kó lèmi kan ṣe fẹ́ dùn wò gbogbo ẹ̀yin tèmi rè a dúpẹ́ àmọ́ lóore ẹ̀mí yàgùn fún wa lágbára Elédùmarè Orísun gbogbo wa kò jẹ́ nígbẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ á kí yín o.